hallelujah a mo kí gbogbo wa kú ojúmọ́ láti ibi gbogbo tí a ti ń gbọ́ mi lónìí ní orúkọ ọlọ́run alààyè adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ tó dá wa sí oore ọ̀fẹ́ la rí gbà oore ọ̀fẹ́ ni àánú la rí fẹ́ ká gbóhùn wa sókè gẹ́gẹ́ bí ṣe wa ẹ jẹ́ a ọlọ́run láàárọ̀ yìí fún ìdásí ẹ̀mí wa psalm one fifty verse six ó ń jẹ́ kí gbogbo ohun tí ó ní ẹ̀mí kí ó yin olúwa gbogbo alààyè ọkàn lábẹ́ òmí láàárọ̀ ẹ̀ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa mo dúpẹ́ pé mo ní ẹ̀mí mo wà láyé mo wà láàyè èémí rẹ̀ dá mi sí o ah, ẹ̀mí rẹ fún mi ní ìyè èémí rẹ ló sì ti dá mi sí olúwa mo dúpẹ́ o lórí ara mi mo dúpẹ́ lórí aya mi mo dúpẹ́ lórí àwọn ọmọ mi mo dúpẹ́ lórí ẹbí lórí iṣẹ́ lórí òwò mo dúpẹ́ ọpẹ́ ẹ dá mi sí o ẹ dá gbogbo ọkàn tó ń gbàdúrà yìí ẹ dá gbogbo ọkàn tó wà lórí ètò yìí ẹ dá wa sí ẹ fi àánú yín dá wa sí lamentation three twenty two ó ní àánú ọlọ́run ni àwa ò fi ṣègbè tán olúwa dúpẹ́ fún àánú yín a rí àánú gbà a rí àánú gbà ìyẹn ló jẹ́ ká wà láàrin àwọn alààyè lónìí olúwa gba ọpẹ́ wa lórí àwọn ọmọdé wa gba ọpẹ́ wa lórí àwọn ọ̀dọ́ wa gba ọpẹ́ wa lórí àwọn àgbàlagbà wa gba ọpẹ́ wa lórí àwọn ìyá lórí àwọn àwọn bàbá lórí àwọn ẹ̀gbọ́n lórí àwọn àbúrò lórí àwọn obìnrin wa gba ọpẹ́ wa lórí àwọn ọkùnrin wa gba ọpẹ́ wa olúwa gba ọpẹ́ wa ògo ni forúkọ olúwa jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù mo fẹ́ ká gbé ohùn wa sókè ká dúpẹ́ lẹ́ẹ̀kan sí i fún àwọn oore rẹ̀ psalm one oh three verse two oníyìn olúwa ìwọ ọkàn mi má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀ dávidi tún sọ psalm one oh seven verse fifteen ó ní ìyìn ọba máa yin olúwa nítorí oore rẹ̀ olúwa mo yìn ọ́ láàárọ̀ yìí ah, ọkàn mi yìn ọ́ láàárọ̀ yìí nítorí àwọn oore rẹ̀ lórí ayé mi lórí aya lórí àwọn ọmọ oore lórí iṣẹ́ oore lórí òwò oore lórí ìgbéyàwó oore lórí iṣẹ́ ìránṣẹ́ mo dúpẹ́ fún àwọn oore rẹ oore rírí jẹ oore rírí mu oore rírí ná oore rírí lò oore ìṣẹ́gun oore ìpèsè oore ìrànlọ́wọ́ olúwa ẹ ṣé o a dúpẹ́ fún àwọn oore yín àkàkà tán lórí yín lórí ayé wa ògo ni forúkọ olúwa jésù kristi olúwa wa àmín àmín àmì lórúkọ jésù mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn ìyanu láti inú ètò ohun olúwa àtẹ̀yìnwá psalm one oh seven verse fifteen tí mo sọ lẹ́ẹ̀kan ó ní ènìyàn ìbá máa yin olúwa nítorí oore rẹ̀ àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ sí àwọn ọmọ ènìyàn ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ètò tí ń tinú ètò ohun olúwa jáde nínú ayé wa nínú ẹbí wa nínú ọ̀rọ̀ wa olúwa àdúpẹ́ àdúpẹ́ fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ohun yín ń ṣe nínú ayé wa áà ohun yín ń la ọ̀nà ohun yín fa igi kédàrí ya ohun yín mú ìdíwọ́ kúrò ohun yín pèsè fún wa ohun yín ṣẹ́gun fún wa àdúpẹ́ fún ohun yín èyí tó ń jáde sí wa lójoojúmọ́ tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ògo ni forúkọ olúwa jésù kristi olúwa wa àmín àmì lórúkọ jésù mo fẹ́ ká fi ọpẹ́ ṣáájú láàárọ̀ yìí fún ètò ohun olúwa tòní fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó ti inú ètò tòní jáde ẹ jẹ́ agbóhùn wá sókè ká dúpẹ́ ọlọ́run àdúpẹ́ o fún ohun tẹ́ ẹ fẹ́ ṣe nípasẹ̀ ohun yín sínú ayé wa lónìí àdúpẹ́ fún ètò ohun olúwa tòní tí ó so èso rere tí ó so iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àdúpẹ́ o fún ẹ̀rí tí ó ti inú ètò ohun olúwa tòní jáde olúwa àfọpẹ́ ṣáájú ògo ògo ògo ògo ògo ni forúkọ olúwa jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù mú kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí lónìí sí orí ètò ohun olúwa tòní ọjọ́ thursday ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ní ọdún tá a wà yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ń fọ ohun rẹ̀ jáde sínú ayé wa lójoojúmọ́ ó sì ń fi ohun rẹ̀ dábìrà ó fi ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ògo ni fún orúkọ olúwa kí ni ohun olúwa sún wa lónìí òun ló pe àkórí rẹ̀ ní ìṣẹ́gun lórí ọ̀tá adínilọ́wọ́ ìṣẹ́gun lórí ọ̀tá adínilọ́wọ́ victory over the enemies on the way <laughs> victory over the enemies on the way ìṣẹ́gun lórí ọ̀tá adínilọ́nà lórí ọ̀tá adínilọ́nà rádà adínilọ́nà victory over the enemies on the way ìṣẹ́gun lórí ọ̀tá adínilọ́nà ò ń rìnrìn àjò ó níbi tọ́lọ́run mú ọ lọ ṣùgbọ́n àwọn ọ̀tá kan wọ́n pinnu láti dí ọ lọ́nà lónìí lórúkọ Jésù Olúwa ó fún ọ ní ìṣẹ́gun lórí gbogbo wọn mo ní yóò fún ọ ní ìṣẹ́gun lórí gbogbo wọn ẹ jẹ́ Bíbélì Exodus seventeen verses eight to sixteen Exodus seventeen eight to sixteen ìṣẹ́gun lórí ọ̀tá dínilọ́nà Exodus chapter uh, seventeen verses eight to sixteen àwọn ará Amálẹ́kì jáde wọ́n sì dìde ogun sí àwọn ọmọ Ísírẹ́lì ní Réfídémù ah gbogbo ará Amálẹ́kì gbogbo àwọn tó dìde ogun sí ọ tó dìde ogun sí iṣẹ́ rẹ tó dìde ogun sí owó rẹ tó dìde ogun sí pírójẹ́tì rẹ tó dìde ogun sí ìrìn àjò ìgbéyàwó rẹ lónìí ó yá ogun ọ̀run kó dìde sí wọn ogun ọ̀run kó máa kọlù wọn lórúkọ Jésù bẹ́ẹ̀ ni kórí àwọn ará Amẹ́lẹ́kì jáde wọ́n sì dìde ogun sí àwọn ọmọ Ísírẹ́lì ní Réfídémù verse nine Mósè sì sọ fún Joshua pé yàn lára àwọn ọkùnrin fún wa kí wọn kí ó sì jáde lọ bá àwọn ará Amẹ́lẹ́kì jà ní ọ̀la èmi yóò dúró ní orí òkè pẹ̀lú ọ̀pá Ọlọ́run ní ọwọ́ mi Joshua ṣe bí Mósè ti wí fún ó sì bá àwọn ará Amálẹ́kì jagun nígbà tí Mósè àti Aaroni àti Húrì lọ sí orí òkè náà níwọ̀n ìgbà tí Mósè bá gbé apá rẹ̀ sókè Ísírẹ́lì ń borí ṣùgbọ́n nígbà tí ó bá sì rí apá rẹ̀ sílẹ̀ Amálẹ́kì á sì borí ṣùgbọ́n apá ń ro Mósè wọ́n mú òkúta wọ́n sì fi sí abẹ́ rẹ̀ ó sì jókòó lé òkúta náà aaroni àti uri sì mú mú ní apá rẹ̀ ọ̀kan ní apá ọ̀tún àti èkejì ní apá òsì apá rẹ̀ méjèèjì sì dúró gangan títí di ìgbà tí oòrùn wọ̀ verse thirteen joshua sì fi ojú idà ṣẹ́gun àwọn ará amaleki gbogbo ará amaleki gbogbo àwọn tó dìde ogun sí ọ lónìí lórúkọ jésù ó yá idà ọlọ́run kó máa kọlù wọ́n lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí mo ní ìdá ọlọ́run kó máa jẹun lára wọn verse fourteen olúwa sì sọ fún mósè pé kọ èyí sínú ìwé fún ìrántí kí o sì sọ fún joshua pé nítorí èmi yóò pa ìrántí amálẹ́kì run pátápátá kó o lábẹ́ ọ̀run hallelujah mósè sì tẹ́ pẹpẹ kan ó sì sọ orúkọ pẹpẹ náà ní ní olúwa ni àsíá mi jehovah nisi god is my banner ó sì wí pé a gbé ọwọ́ sókè sí ìtẹ́ olúwa olúwa yóò bá amálẹ́kì jagun láti ìran dé ìran gbogbo amálẹ́kì tó gbógun tì ọ́ tí ò fẹ́ kó o dọ́ síbi tọ́lọ́run ṣètò fún ọ lónìí olúwa kó fi ogun ìrandíran jà wọ́n lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí kí ni ọlọ́run sọ láàárọ̀ yìí ohun ìṣẹ́gun àti ohun ìparun lolúwa ń fọ̀ sí àwọn ará amálẹ́kì lónìí àwọn ọ̀tá dínilọ́nà àwọn ọ̀tá dánilọ́nà àwọn ọ̀tá tó ń dínilọ́nà àwọn ọ̀tá tó ń dánilọ́nà ta ni wọ́n ta ni ará amálẹ́kì ta làwọn ọ̀tá yìí ta ni ará amálẹ́kì nọ́mbà one àwọn ọ̀tá tó fẹ́ ṣẹ̀rùbà ọ́ nínú ìrìn àjò rẹ wọ́n fẹ́ ṣẹ̀rùbà ọ́ nínú ìrìn àjò iṣẹ́ nínú ìrìn àjò wò nínú ìrìn àjò kàríà rẹ àwọn ọ̀tá tó fẹ́ ṣẹ̀rùbà ọ́ nínú ìrìn àjò ìgbéyàwó nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ wọ́n fẹ́ ṣẹ̀rùbà àwọn ọ̀tá tó fẹ́ ṣẹ̀rùbà àwọn ọmọ rẹ nínú ìrìn àjò òwò wọn iṣẹ́ wọn ẹ̀kọ́ wọn eh, ará Amálẹ́kì ni wọ́n ta ni ará Amálẹ́kì nọmba two àwọn ọ̀tá tó fẹ́ kó o kú ságinjù inú wọn ò dùn pé o bọ́ kó o lóko ẹrú hmm. inú wọn ò dùn tí wọ́n bá ní wé wọn ni wọn ò bá jẹ́ kó o kú sóko ẹrú ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn ó wá díẹ̀ ó wá rìn lọ sí ilẹ̀ ìlérí wọ́n wá fẹ́ kó o kú ságejù the devil is a liar you will not die in the wilderness you will get to your promised land in the name of Jesus gbogbo ara Amálẹ́kì tó fẹ́ kó o kú sí agejù ayé lónìí lórúkọ Jésù ó yá ìparun kó máa dé bá wọn lórúkọ Jésù bẹ́ẹ̀ ni kórí nọmba three ta làwọn ará Amálẹ́kì àwọn ní ọ̀tá tí ò fẹ́ kó o dé ilẹ̀ ìlérí rẹ̀ ẹ̀ ó relé kò délé oroko kò dórúkọ wọ́n ti kúrò ní ilẹ̀ íjíbítì o kò fẹ́ kí wọ́n dé ilẹ̀ ìlérí o fẹ́ kí wọ́n kó ságinjù lórúkọ jésù ọ̀tá rẹ fẹ́ ọ̀tá rẹ kọ̀ O dé ilẹ̀ ìlérí rẹ nínú iṣẹ́ ó dé ilẹ̀ ìlérí rẹ nínú òwò ó dé ilẹ̀ ìlérí rẹ nínú ìgbéyàwó mo ló dé ilẹ̀ ìlérí rẹ nínú kàríà rẹ gbogbo ẹni tó ń ṣàmì lábẹ́ òun láàárọ̀ ẹ ó dé ilẹ̀ ìlérí yín nínú ìgbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ in ministry ah lórúkọ jésù ìránṣẹ́ ọlọ́run kan lábẹ́ omi láàárọ̀ ó dé ilẹ̀ ìlérí rẹ you will get to your promised land in the name of Jesus ta ni àwọn ará amálẹ́kì nọ́mbà four àwọn tó fẹ́ mú ọlọ́run lékè lórí ọ̀rọ̀ rẹ ọlọ́run ti ṣèlérí fún àwọn ọmọ ìsírẹ́lì ó lèmi ó mú yín kúrò ní ilẹ̀ íjíbítì èmi ó sì mú yín lọ sí ilẹ̀ kínání ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin ìlérí ọlọ́run rèé ṣùgbọ́n àwọn ará amálẹ́kì fẹ́ dá ọ wọn ò fẹ́ kí ìlérí ọlọ́run ṣẹ lórí ayé rẹ wọ́n fẹ́ mú ọlọ́run lékè à lónìí lórúkọ jésù olúwa kó máa fẹ́ gba ọ̀run nà wọ́n mo ní idà ọ̀run kó máa jẹun lára wọn lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí hallelujah gbọ́n mi jẹ́jẹ́ làwọn ọmọ ìsírẹ́lì ń lọ bí wọn náà ṣe ń lọ jẹ́jẹ́ hmm. jẹ́jẹ́ ni wọ́n ti ré kọjá kúrò ní jìbìtì jẹ́jẹ́ ni wọ́n ń tẹ̀síwájú hallelujah ìtẹ̀síwájú rẹ kò ní wọn lára kò dí wọn lọ́wọ́. Hmm ìṣerere rẹ ìrékọjá rẹ ìṣerere rẹ ìtẹ̀síwájú rẹ kò kò dí wọn lọ́wọ́ àtọ́ ṣùgbọ́n wọ́n fẹ́ dí ọ lọ́wọ́ wọ́n fẹ́ dí ọ lọ́nà lónìí lórúkọ Jésù olúwa ó fún ọ ní ìṣẹ́gun lórí wọn olúwa ó fún ọ ní ìṣẹ́gun lórí àwọn ará amálẹ́kì kan dìde láti just nowhere wọ́n wá ń gbógun tì wọ́n that's it wọ́n gbógun tì àwọn ọmọ ọlọ́run nínú ìrìn àjò wọn gbogbo ipá ìpè agbára tó gbógun tì ọ́ nínú ìrìn àjò iṣẹ́ nínú ìrìn àjò òwò nínú ìrìn àjò ìgbéyàwó nínú ìrìn àjò ẹ̀kọ́ rẹ lónìí lórúkọ Jésù Olúwa kó gbógun ọ̀run tì wọ́n lórúkọ Jésù bẹ́ẹ̀ ni kórí bẹ́ẹ̀ sọ pé àwọn ará Amálẹ́kì dìde ogun sí àwọn ará Ísírẹ́lì láì ṣẹ̀ wọ́n gbogbo ẹni tó dìde ogun sí ọ láì ṣẹ̀ láì dín wọn lọ lórúkọ Jésù lónìí ogun ọ̀run kó dìde sí wọn lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí nígbà tá a bá ka ẹsẹ̀ kọkànlá sí ìkẹtàlá verses eleven to thirteen bí sọ pé apá kún Mósè ọwọ́ bẹ̀rẹ̀ sí ní ro ó mo sọ ní orúkọ olúwa gbogbo ọkàn tó ń gbọ́ mi láàárọ̀ kò ní rẹ̀ ọ́ lórúkọ jésù olúwa ó gbé ọ lọ́wọ́ sókè níwọ̀n bá gbà tí ọwọ́ Mósè lọ́tún àti ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì wà lókè ẹ àwọn ọmọ Ísírẹ́lì ń ṣẹ́gun lójú ogun wọ́n wá mú òkúta wọ́n fi rọ ọwọ́ rẹ̀ níyìn látọ̀hún Áárónì mú ọwọ́ kan Húrì eh, eh, mú ọwọ́ kan ọwọ́ Mósè dúró títí gangan títí wọ́n fi borí mo sọ ní orúkọ Olúwa títí wọn náà ó fi borí lórúkọ Jésù ọwọ́ rẹ ò ní rinlẹ̀ mo ní kò ní rọ̀ ọ́ Olúwa ó gbé ọ lọ́wọ́ sókè títí ó fi ṣàṣeyọrí Olúwa ó gbé ọ lọ́wọ́ sókè Ọlọ́run ń sọ fún ẹnìkan lórí ọ̀rọ̀ project ní láàárọ̀ yìí lórúkọ Jésù apá ò ní kún ọ kò ní rẹ̀ ọ́ olúwa ó gbé ọwọ́ rẹ sókè títí ó fi ṣàṣeyọrí lórí ìdáwọ́lé náà lórí project náà lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí hallelujah verses fourteen and sixteen ọlọ́run wa ń sọ fún mósè ó ní kọ sílẹ̀ kọ sílẹ̀ pé kọ sílẹ̀ nínú ìwé ìrántí pé èmi ó run amálẹ́kì pátápátá kó o lábẹ́ ọ̀run gbogbo agbára tó fẹ́ dá ọ lọ́nà tó fẹ́ dí ọ lọ́wọ́ lónìí lórúkọ jésù olúwa kó run wọn pátápátá kó o lábẹ́ ọ̀run mo lólúwa ó run wọn pátápátá kó o lábẹ́ ọ̀run olúwa ó bá àwọn ọ̀tá rẹ ọ̀tá dínilọ́nà ọ̀tá dánilọ́nà tó ń dí ọ lọ́nà tó ń dá ọ lọ́nà olúwa ó bá wọn jagun láti ìran dé ìran lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí ògo ni forúkọ olúwa jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àkókò tó láti gbàdúrà fẹ́ ká fi tara gbàdúrà láàárọ̀ ó sọ pé olúwa gbógun ti gbogbo ara amálẹ́kì tó fẹ́ ṣẹ̀rùbà mi tó fẹ́ dá mi lọ́nà nínú ìrìn àjò mi lónìí olúwa gbógun tì ẹ pe jésù ẹ gbàdúrà ọlọ́run alágbára gbogbo ara amálẹ́kì ah tó fẹ́ dí mi lọ́wọ́ tó fẹ́ dá mi lọ́nà olúwa nínú ìrìn àjò mi olúwa gbógun tì látòní lọ olúwa gbógun tì wọ́n olúwa ṣẹ̀rù bà wọ́n olúwa gbógun tì wọ́n gbogbo ara amálẹ́kì tó fẹ́ ṣẹ̀rù bà mí tó fẹ́ dá mi lọ́nà gbogbo ara amálẹ́kì tó fẹ́ ṣẹ̀rù bà aya mi àwọn ọmọ mi tó fẹ́ dá wọn lọ́nà gbogbo ara amálẹ́kì tó fẹ́ ṣẹ̀rù bà dára lọ́nà nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ìrìn àjò wa olúwa gbógun tì wọ́n lónìí olúwa gbógun tì wọ́n látòní lọ olúwa fogun ọ̀run jà wọ́n olúwa fogun ọ̀run jà wọ́n olúwa fogun ọ̀run jà wọ́n lè tekerebo lè brazuze kerebo ṣàtàyà bàbà jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ó ráyè lọ ó ré kọjá sí ilẹ̀ ìṣerere rẹ̀ mo lóore kọjá sí ilẹ̀ ìlérí rẹ̀ mo fẹ́ kó gbàdúrà gbogbo ẹnikẹ́ni tí o fẹ́ ń dé ilẹ̀ ìlérí mi nínú iṣẹ́ nínú òwò nínú ẹ̀kọ́ nínú ìgbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ olúwa palẹ̀ wọn mọ́ kúrò lójú ọ̀nà mi lónìí kí n lè ráyè lọ ẹ porúkọ jésù ẹ gbàdúrà ọlọ́run alágbára mo gbàdúrà láàárọ̀ ẹ gbogbo ẹnikẹ́ni tí ò fẹ́ kémi tàbáyà mi tàbá àwọn ọmọ mi tí ò fẹ́ ká dé ilẹ̀ ìlérí wa nínú iṣẹ́ nínú òwò nínú ẹ̀kọ́ nínú ìdáwọ́lé nínú ìgbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ olúwa palẹ̀ wọn mọ́ kúrò lójú ọ̀nà wa lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa palẹ̀ wọn mọ́ ká ráyè lọ palẹ̀ wọn mọ́ gbogbo ogun adánilọ́nà gbogbo ogun adínilọ́nà nínú iṣẹ́ nínú owó nínú ẹ̀kọ́ nínú ìgbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ lórí project mi olúwa palẹ̀ wọn mọ́ olúwa fọwọ́ agbára rẹ palẹ̀ wọn mọ́ lónìí palẹ̀ wọn mọ́ palẹ̀ wọn mọ́ ká lè ráyè lọ olúwa palẹ̀ wọn mọ́ kó lójú ọ̀nà wa ká lè ráyè lọ láńdé kerebo librazu zé kerebo ṣàtàyà bàbà lédèdèdèdèdè jésù kristi olúwa wa fẹ́ kó gbàdúrà gbogbo ipá àti agbára tó fẹ́ mú ọlọ́run lékèé lédèkérébò lórí ìrìn àjò mi sí ilẹ̀ ìṣerere olúwa jẹ́ ń fi wọ́n ṣe àwátì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ porúkọ jésù ẹ gbàdúrà ọlọ́run alágbára mo gbàdúrà láàárọ̀ gbogbo pé gbogbo ipá àti agbára tó fẹ́ mú ọlọ́run lékèé lórí ìrìn àjò mi sí ilẹ̀ ṣe rere nínú iṣẹ́ nínú òwò nínú ìgbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ gbogbo ipá àti agbára tó fẹ́ mú ọlọ́run lékè nínú ìrìn àjò ìṣe rere aya mi tàwọn ọmọ mi olúwa mo gbàdúrà láàárọ̀ ìpalẹ̀ wọn mọ́ olúwa palẹ̀ wọn mọ́ olúwa palẹ̀ wọn mọ́ olúwa palẹ̀ wọn mọ́ jẹ́ fi wọ́n ṣàwátì lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa jẹ́ a fi wọ́n ṣàwátì lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa jẹ́ a fi wọ́n ṣàwátì lẹ́sẹ̀kẹsẹ̀ àǹdé brozuza ládàdàdàdà lè dékèrèbó lè brozuzékèrèbó ṣàtàyà bàbà jésù kristi olúwa wa àmín àwọn ará amálẹ́kì wọ́n dìde ogun wọ́n gbógun ti àwọn ọmọ ìsírẹ́lì wọn ò tọ́ wọn wọn ò yà sọ́dọ̀ wọn wọn ò dí wọn lọ́wọ́ wọn kàn dìde ogun ogun aláfọwọ́sowọ́pọ̀ mo fẹ́ kó gbàdúrà gbogbo àwọn tó sowọ́pọ̀ láti gbógun tìmí nítorí ibi tí ọlọ́run mú mi lọ olúwa fógun ìrandíran jà wọ́n láti òní lọ ẹ porúkọ jésù ẹ gbàdúrà ọlọ́run alágbára ah gbogbo gbogbo ipá àti agbára gbogbo àwọn ènìyàn nílé baba nílé ìyá nílé àná nílé àjèjì gbogbo ibikíbi tí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti gbógun tìmí láti dí mi lọ́wọ́ nítorí ibi tí ìwọ ọlọ́run mú mi lọ tó mú aya mi àwọn ọmọ mi lọ tó mú ẹbí wa lọ tó mú ìjọ yìí lọ olúwa fogun ìrandíran jà wọ́n látòní lọ olúwa fogun ìrandíran jà wọ́n gbogbo ogun aláfọwọ́sowọ́pọ̀ tó sowọ́pọ̀ láti dí mi lọ́wọ́ láti dá mi lọ́nà nítorí ibi tí ìwọ ọlọ́run mú mi lọ olúwa fi ogun ìran dí ìran jà wọ́n olúwa fogun ìran dí ìran jà wọ́n láti òní lọ landrebo sataya baba gbogbo àwọn ará amálẹ́kì gbogbo ipa àti agbára ogun aláfọwọ́sowọ́pọ̀ nílé baba nílé ìyá nílé àná nílé àjèjì níbikíbi kan gbógun tìmí láti dí mi lọ́wọ́ níbi tí ìwọ ọlọ́run mú mi lọ nítorí ibi tí ìwọ ọlọ́run mú aya mi àwọn ọmọ mi lọ kan gbógun tìwá láti dí wa lọ́wọ́ nítorí ibi tó mú ẹbí mi ìjọ yìí lọ iṣẹ́ ìránṣẹ́ yìí lọ olúwa fi ogun ìrandíran jà wọ́n láti òní lọ fi ogun ìrandíran jà wọ́n láti òní lọ lé kerebo lé dekerebo lé brazuze kerebo ṣàtàyà bàbà jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù fẹ́ kó gbàdúrà olúwa lórí akitiyan mi lórí ìdáwọ́lé mi gbogbo olúwa kò gbọ́dọ̀ rẹ̀ mí kò gbọ́dọ̀ rẹ̀ mí apá ò gbọ́dọ̀ kún mi o gbé ọwọ́ mi sókè fún ìṣẹ́gun àti àṣeyọrí látòní lọ ẹ forúkọ jésù ẹ gbàdúrà ọlọ́run alágbára lórí gbogbo akitiyan mi lórí ìdáwọ́lé mi gbogbo olúwa kò gbọ́dọ̀ rẹ̀ mí aká ò gbọ́dọ̀ kún mi kò gbọ́dọ̀ rẹ̀ aya mi àwọn ọmọ mi kò gbọ́dọ̀ rẹ̀ wá ẹbí wa apá ò gbọ́dọ̀ kún wa olúwa gbé ọwọ́ wa sókè ah, fún ìṣẹ́gun fún àṣeyọrí olúwa gbé ọwọ́ mi sókè gbé ọwọ́ aya mi sókè gbé ọwọ́ àwọn ọmọ mi sókè olúwa gbé ọwọ́ wa sókè fún ìṣẹ́gun àti àṣeyọrí nínú gbogbo akitiyan wa nínú gbogbo ìdáwọ́lé wa látòní lọ olúwa kò gbọ́dọ̀ rẹ̀ mí apá ò gbọ́dọ̀ kún mi kò gbọ́dọ̀ rí aya mi àwọn ọmọ mi kò gbọ́dọ̀ rẹ̀ wánú ẹbí wánú ìjọ ẹ̀ apá ò gbọ́dọ̀ kún wa olúwa gbé ọwọ́ wa sókè olúwa gbé ọwọ́ mi sókè gbé ọwọ́ aya mi sókè gbé ọwọ́ àwọn ọmọ mi sókè fún ìṣẹ́gun àti fún àṣeyọrí ńlá lande kerebo librazu ze kerebo yakata tatata jésù kristi olúwa wa jésù olúwa wa mo fẹ́ kó gbàdúrà olúwa ah gbogbo ọ̀tá tí ò fẹ́ ń ṣe rere láyé olúwa pa ìrántí wọn run ìrántí wọn remove their remembrance completely olúwa pa ìrántí wọn run pátápátá kó o lábẹ́ ọ̀run láti òní lọ ẹ pe orúkọ jésù ẹ gbàdúrà ọlọ́run alágbára mo gbàdúrà láàárọ̀ ẹ̀ gbogbo ọ̀tá tí ò fẹ́ ń ṣe rere láyé gbogbo ọ̀tá tí ò fẹ́ kí aya mi àwọn ọmọ mi ṣe rere láyé gbogbo ọ̀tá tí ò fẹ́ ṣe rere láyé nú ẹbí wa nú ìjọ ẹ̀ olúwa pa ìrántí wọn run pátápátá hmm, remove their remembrance completely pa ìrántí wọn run pátápátá kó o láyé àti lábẹ́ ọ̀run lórúkọ jésù olúwa pa ìrántí wọn run pátápátá pátápátá pátápátá lẹ́kẹ̀rẹ́bó librazuze kẹrẹ́bó ṣàtàyà bàbà lédèdè kẹrẹ́bó kó ṣàtàrà bàbà jésù kristi olúwa wa àmín àdúrà tó gbẹ̀yìn rèé àdúrà ojú àwo làwọn fi gbọ́ bẹ́ẹ̀ ni mo kó gbàdúrà do it yourself olúwa bẹ̀rẹ̀ láti òní lọ jẹ́ kí ìrìn àjò mi sí ilẹ̀ ṣe rere jẹ́ ó máa ya kankan ilẹ̀ ṣe rere báyìí ìrìn àjò mi sínú ìgbéyàwó sínú iṣẹ́ sínú òwò sínú àṣeyọrí sínú ẹ̀kọ́ olúwa jẹ́ kí ìrìn àjò mi sí ibi ìṣe rere jẹ́ ó ya kankan látòní lọ palẹ̀ gbogbo ìdíwọ́ àti gbogbo ìdènà mọ́ pátápátá ẹ pé orúkọ Jésù ẹ gbàdúrà ọlọ́run alágbára látòní lọ ìrìn àjò èmi àtaya mi àtàwọn ọmọ mi nínú ẹbí wa nínú ìjọ yìí nínú gbogbo ẹbí tó ń gbọ́ mi olúwa ìrìn àjò wa sí ilẹ̀ ìṣerere olúwa jẹ́ ó yá kankankankankan ah ìrìn àjò wa sínú àṣeyọrí sínú àlùyọ olúwa jẹ́ ó yá kankan palẹ̀ gbogbo ìdíwọ́ palẹ̀ gbogbo ìdènà mọ́ gbogbo àwọn adánilọ́nà olúwapalẹ̀ wọn mọ́ pátápátá lè tẹ́kẹ̀ robo librazu zakari ibo ṣàtàyà bàbá ìrìn àjò wa ò gbọ́dọ̀ falẹ̀ ìrìn àjò àwọn ọmọ mi ò gbọ́dọ̀ falẹ̀ ìrìn àjò wa sí ilẹ̀ iṣẹ́ rere ò gbọ́dọ̀ falẹ̀ gbogbo ìdíwọ́ gbogbo ìdènà gbogbo àwọn adánilọ́nà olúwapalẹ̀ wọn mọ́ pátápátá láti òní lọ ó ti rí bẹ́ẹ̀ ògo ni forúkọ olúwa jésù kristi olúwa wa àmín àmì lórúkọ jésù gbogbo ara amálẹ́kì tó gbógun tì ọ́ gbogbo ara amálẹ́kì tí ò fẹ́ kó o lọ sí ilẹ̀ ìṣerere tí ò fẹ́ kó o tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ lónìí ló yá olúwa kó fogun ọ̀run jà wọ́n lórúkọ jésù ogun ọ̀run kó máa palẹ̀ wọn mọ́ mo ní ogun ọ̀run kó máa palẹ̀ wọn mọ́ gbogbo ara ara amálẹ́kì gbogbo ogun adínilọ́nà tí ò fẹ́ kó o dé ilẹ̀ ìṣerere tó fẹ́ kó kú sí aginjù lónìí lórúkọ jésù ogun ọ̀run palẹ̀ wọn mọ́ orin ogun ọ̀run palẹ̀ wọn mọ́ gbogbo agbára amálẹ́kì gbogbo amálẹ́kì ilé baba ilé ìyá ilé àná ilé àjèjì gbogbo ogun aláfọwọ́sowọ́pọ̀ tó fẹ́ mú ìlérí ọlọ́run lékè lórí ọ̀rọ̀ rẹ lónìí ó yá ogun ọ̀run kó máa palẹ̀ wọn mọ́ lórúkọ jésù olúwa ó bùn ọ borí wọn ipá àti agbára tó gbógun tì ọ́ nítorí ibi tọ́lọ́run mú ọ lọ nínú iṣẹ́ nínú òwò nínú ìgbéyàwó nínú iṣẹ́ ìránṣẹ́ nínú ìdáwọ́lé lórí pírójẹ́tì ẹ lónìí ó yá ogun ìrandíran kó máa jà wọ́n olúwa kó bagbára wọn jẹ́ olúwa kó mú ọ borí wọn lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí àwọn ọmọ ìsírẹ́lì ṣẹ́gun àwọn ará amálẹ́kì ah lónìí lórúkọ Jésù ohunkóhun àtẹnikẹ́ni tó fira wọn ṣe amálẹ́kì lórí ọ̀rọ̀ rẹ tán dá ọ lọ́nà lójú ọ̀nà ṣerére rẹ lónìí olúwa kó mú ọ borí wọn olúwa kó mú ọ ṣẹ́gun wọn lórúkọ Jésù bẹ́ẹ̀ ni kórí gbogbo ọ̀tá dínni lọ́nà gbogbo ọ̀tá tó dènà ṣerere rẹ lónìí lórúkọ jésù ó yá ogun ìrandíran kó máa jà wọ́n mo ní ogun ìrandíran kó máa jà olúwa kó pa ìrántí wọn run pátápátá kúò lábẹ́ ọ̀run kúò láyé láti òní lọ lórúkọ jésù bẹ́ẹ̀ ní kórí láti òní lọ mo sọ ní orúkọ olúwa ìrìn àjò rẹ àti táyà àtàwọn ọmọ àti tọkọ àti ti ẹbí yín ìrìn àjò yín sí ilẹ̀ ṣe rere ó yá kó máa ya kánkán lónìí lórúkọ jésù bẹ́ẹ̀ ní kórí gbogbo ìdènà gbogbo ìdíwọ́ lójú ọ̀nà rẹ lórúkọ jésù ọwọ́ ọlọ́run palẹ̀ wọn mọ́ gbogbo ogun adínilọ́wọ́ adánilọ́nà lónìí lórúkọ jésù ọlọ́run mú ọ kúrò olúwa ti mú ọ ború ó yá máa tẹ̀síwájú máa lọ láti inú ìṣerere sínú ìṣerere ó dé ilẹ̀ ìṣerere rẹ lójú ọjọ́ mo ló dé ilẹ̀ àlùyọ rẹ lójú ọjọ́ ó dé promised land ilẹ̀ ìlérí rẹ ó débẹ̀ lójú ọjọ́ ó ti rí bẹ́ẹ̀ ògo forúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi mú kí wa kú oríire pé a wà ní abẹ́ ètò yìí láàárọ̀ yìí à ọlọ́run ti gbọ́ àdúrà rẹ o gbogbo ogun amálẹ́kì lọ́lọ́run ti ṣẹ́wọ̀lẹ̀ gbogbo ogun adánilọ́nà lọ́lọ́run ti mú kó o yá máa lọ tààrà sínú àlùyọ rẹ máa lọ tààrà sínú ìṣerere rẹ lórúkọ jésù bẹ́ẹ̀ ni kórí àwa tá bá ti subscribe sí youtube channel freedom arena ẹ jẹ́ à subscribe lónìí uh, please always like press the like comment uh, like button yóò dára fún wa mo fẹ́ ká share ìpàdé ẹ jẹ́ ká máa share rẹ̀ ní gbogbo ìgbà àti lójoojúmọ́ ẹ jẹ́ kó jẹ́ kárí ilé torí pé kí ni ọlọ́run tún inú ìpàdé yìí ó ń ṣe bẹbẹ ọlọ́run bá sì fún wa ní ẹ̀rí mo sì mọ̀ pé ọlọ́run fún ọ lẹ́rìí ní ìhà tiẹ̀ ẹ má borí ọlọ́run mọ́ra kò sí kékeré ẹ̀rí ẹ jẹ́ àpín ẹ̀rí wa pẹ̀lú àwọn ọmọ ọlọ́run you can send your testimony either by email to the email address on your screen or by text message uh, to the whatsapp number displayed on your screen. yóò dára fún wa ní orúkọ jésù kristi a ó tún máa pàdé lórí ètò ohun olúwa yìí lọ́la lákòókò kan náà ní agbára ọlọ́run títí di ìgbà náà ìwọ gangan lẹ̀rí kan. ní orúkọ Jésù Olúwa wa